Nam ìpín kejì a ní nákísù pín sí wàrí ó sì pín sí yàyí ìpín yàyí òun ni a fẹ́ bọ́ sí yìí anákísù yàyí wúwà máa ká ní ti láàmù fẹ̀rẹ̀lẹ́ yí yá àn òun náà lè tó ṣe wípé yáwù láàmù lè fi ìlè rẹ̀ ó máa jẹ́ yáwù ṣàgẹ́tì ẹ̀ báwọn aha now eléyìí a máa wá ní babu thani a máa wá ní babu thalitha a máa wá ní babu rọ́bíà a máa wá ní babu. Babu sadisa so a ó mọ̀ rí ní àwọn bábú wọ̀nyí ṣàgẹ́tì ẹ̀ bá wọn tó bá ṣe wá lò wọ́n ẹ jẹ́ kí a máa bá wa lọ ní ọlọ́kanjọ̀kan tó ní babu fani ní tá a sì mọ bábú fání sínú àlè fàálà yẹfu ìlú fàálà yẹfu ìlú tó àpèjúwe tiẹ̀ òun náà ni rọ̀ rọ̀mọ́ ṣàgẹ́tì ẹ̀ báwọn Roma, mùdọ́rì ọmọ jẹ́ yẹ̀rùmí yẹ̀rùmí dẹ̀ amúrò ọmọ jẹ́ irmi irmi ṣàgẹ́tì ẹ̀ báwọn tó rọ̀mọ́ a rí pé fáwọn ní ainul fíìlì rẹ̀ gbà then ní madini yẹn ní mùdọ́rì ọgbà kẹsùrọ̀ ìyẹn ní túmọ̀ sí pé babu thani ni ṣàgẹ́tì ẹ̀ now yahoo ni ó gbà níparí ní madi láàmúlò fèèlè rẹ̀ ní fi ń jẹ́ nákísú àyàyí ṣàgẹ́tì ẹ̀bá tó rọ̀ mọ́ òun nìyí tó bá ti bọ́ sáàyè mùdọ́rì yóò mọ̀ jẹ́ yẹ̀rìmí ṣàgẹ́tì ẹ̀ ní tó bá ti wá bọ́ sáàyè amúrù ní tá a sọ níbi ti àwọn tí a kọ́ níbi wàwí òun náà the same thing náà ni ó applicable ní yà yìí ní ti yà yìí a ó rí wípé irmi ló yẹ kó jẹ́ irmi torí yáhù nígbà yáhù nígbà ń parí so ir, I mean, yẹ kó gba irmi aha ṣé wàá rí yahoo yìí ẹni tí ó bá parí pẹ̀lú yahoo kẹsìrọ̀ lòun máa ń fún nǹkan lélẹ̀ fi ń jẹ́ kẹsìrọ̀ ṣàgẹ́tì ẹ̀bà tó bá yẹ pé etí ó jẹ́ ti wàwí anídómọ̀ lòun máa gbà so èyí tó jẹ́ ti yahoo yìí kẹsìrọ̀ ni òun máa gbà ní fi wá ń jẹ́ wípé a ó pa yahoo nì rẹ́ so yóò a máa ku alif rọ àti mímu ní fi ń jẹ́ irimi ṣàgẹ́tì ẹ̀bà òun ni amúrù títí ẹ̀ so àpèjúwe ti uh, ah, babu thani nìyẹn ni